lórí ìkànnì wa ní kanada barika royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kù abdulfatai sàwùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine jazakumullahu khairan. الحمد لله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 وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقف ولوضع الطريق أتي قولهم فون النبي ومحمد وعلى النبي وصحابه gbogbo ẹni tó bá ń sọ ìlànà rẹ̀ títí ó fi di ọjọ́ gbé nílò kìyàmà àbí olúwa kó fi ìkẹ́tì àtọrọ yìí kó fi kárí gbogbo wọn. gbogbo àti à ń gbọ́ ètò àdéhùn yóò sọ̀rọ̀ àkíwá pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ọ̀rọ̀ nípa taqwallah ìbẹ̀rù ọlọ́wọ́n ọba òun náà ni mò ń bá lọ. ابن عباس في معنى المتقي المتقي من يتقي الشرك والكفر والفواحش وقال ابن عمر رضي الله عنه التقوى أن لا ترى نفسك خيرا من أحد أو ورول شريفي náà ni تونجي tí wọ́n jẹ́ أو صحابة النبي ni wọ́n ń sọ nípa ìbẹ̀rù ọlọ́run ọba ní àwọn góòdì ọ̀rọ̀ Ibn Umar radiyallahu anhu ó ní at-taqwa ó ní nǹkan tó ń pè ní ìbẹ̀rù ọlọ́run an la tara nafsaka khayran min ahadin ó ní kó mọ́ rírà rẹ wípé ó dájẹ́ nìkan lọ ẹ̀rí ẹni tó bá máa ń rírà rẹ̀ pé mo dájú lágbájá lọ mo ṣe jù lọ ẹ̀rí ó dá fún mi jù lọ tòmọ́ nílàáká yìí jù lọ tó ṣe pé gbogbo ni wọ́n máa ń rí ló sì máa fi ń hùwà sí àwọn ènìyàn síbẹ̀ ènìyàn kì í ṣòlùbẹ̀rù ọlọ́run kódà mo gbajúmọ̀ jù lọ mo mọ̀yàn jù lọ ṣèyàn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹ̀ ní gbọ́ lẹ́nu rẹ̀ ẹ̀ sì ní rí nínú òṣèṣe rẹ̀ sọ bákan náà Ibn Abbas radiyallahu anhu ìgbà tó ń ṣàlàyé ẹni tá a lè pè ní olùbẹ̀rù ọlọ́run torí ṣé àmọ́ pé tí mo dé níbi ọ̀rọ̀ mi mo kàn fi lè ṣe bí mọ́díkàlì ni ọ̀rọ̀ Ibn Umar òun náà ni pé Al-Qur'an ó fún wa ní àwọn ìròyìn kan nípa àwọn olùbẹ̀rù ọlọ́run mo á gbé látinú Suratul Baqarah tí ọlọ́run ti ń sọ pé zalikal kitabu la rayb fi hudan lil muttaqin alladhina yu'minun bil ghaib so olúwa wa ń ṣàlàyé kíkẹ́ al-Qur'an ìtọ́sọ́nà oríire láńlá náà lọ jẹ́ fún lil muttaqin àwọn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́run náà ló ń bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ń tá mọ̀ pé a. olùbẹ̀rù ọlọ́run ni mí ṣàkóso máa ń repeat ọ̀rọ̀ yìí pé omi ènìyàn ní ọmọ mọ̀lẹ́mí ara rẹ̀ pípé olùbẹ̀rù ọlọ́run lẹ́nu yìí tí àmọ́ ń bẹ̀rù ọlọ́run mo ṣe lágbára ma ṣe ó sì bẹ̀rù ọlọ́run náà náà mà ẹ̀rí lànàbí fi sọ pé wà in aftaka nnasu wà o kọ́lá táwọn èèyàn bá ń fún ọ ní ìdájọ́ tó ń fún ọ ní fatuwa oríṣiríṣi lérí ọ̀rọ̀ ẹ̀sìn tó ń bí àwọn èèyàn tó ń wọn náà mọ ọmọ ọrú bọ́lọ̀ ń ṣe tó nínú ọkàn rẹ ọmọ bọ́lọ̀ ń ṣe jẹ́ nínú ọkàn ara rẹ fún ara rẹ bó ṣe bẹ̀rù rẹ̀ sí òun náà mà alẹ́ ìmánu bẹ̀rọ̀ yìí ọ̀rọ̀ bíi bin anas láti ọ̀dọ̀ abul aliya ń tọ́ka ní pé yẹn nígbàgbọ́ sí n tó pamọ́ mana yu'minuna billah ọlẹ́ni yẹn ó nígbàgbọ́ sí ọlọ́run wa malaikatihi yóò nígbàgbọ́ sáwọn màláíkà wa kutubihi wa rusulihi yóò nígbàgbọ́ sí tírà ọlọ́run yóò nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run wal yawmil akhiri yóò nígbàgbọ́ sí ọjọ́ kẹyìn wa jannatihi wa narihi yóò nígbàgbọ́ sí àlìjẹ́nà ọlọ́run yóò sì nígbàgbọ́ sí iná ọlọ́run wa yu'minuna bil hayati ba'dal maut yóò nígbàgbọ́ sí pé lẹ́yìn ìgbà tí a bá kú tán a padà tó ń jí ọlọ́run gbé wa jìde wa bil ba'th yóò nígbàgbọ́ sí pé ìgbéǹde níjọ́gbọ́n ní al-qiyamah ó ṣẹlẹ̀ wọ́n ní fàáhàbà ghaibun kulluhu ní gbogbo nǹkan tá à ń sọ yìí ghaibun ni n tó pamọ́ ni tó ṣe pé ọmọ ènìyàn ní ọmọ mọ̀lẹ́mìí rẹ̀ ń tó kà kù fún mi àti ẹnìsìn sábà ní pé yẹn nígbàgbọ́ sọ́lọ́run kì í ṣe tí yẹn mọ̀ nǹkan mọ̀ wí lásán o tí ó ní àwọn kankan tí ó máa determine rẹ̀ tí ó lóòfin máa mà pé mo nígbàgbọ́ sọ́lọ́run ní ìmú orogún pẹ̀lú rẹ̀ ní ìgbé ẹ̀tọ́ rẹ̀ fún ẹnì kankan ẹ̀rì so ẹnu ẹ̀tọ́ ọlọ́run ọba yìí lásán aláìwò tó ń tí mo lè fi parí ìjókòó yìí so àmáyé ò lè gbà èèyàn lè nara lórí rédíò gẹ́gẹ́ bí wọ́n ṣe máa nara nílẹ̀lẹ̀ tó ohun tí ò yí yẹ́lò mí nìyẹn tó pé wà sí orí rédíò kò jó wà sí lẹ́lẹ̀ tó ọ fún àwọn èèyàn ní nǹkan tí wọ́n níbi lásìkò mìíràn níbi la wọ́n ní gbàgbọ́ sọ́lọ́run ẹni pé wọ́n ní múrogún pẹ̀lú ọlọ́run gbogbo tó bá ń jẹ́ ẹ̀tọ́ ọlọ́run lápapọ̀ wọn ní gbé fún ẹlòmíì ẹ̀rí báyìí wọn ní bẹ̀rù ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run ọba wọn ní gbọ́kàn tẹ nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ọba ọlọ́run ọba ni wọ́n gbé wọ́n tẹ̀ wọn ò ní máa wá ìṣọ́ yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ẹ̀rí báyìí ọlọ́run ni wọ́n ní kó máa ṣọ́ àwọn wọn ò ní wá nǹkan míì káàkiri kí wọ́n máa ṣọ́ wọn wọn ò ní tún gbẹ́rẹ́ wọn ní máa fi wẹ̀ wọn ní máa fi mú wọn ń tù pé níta nẹ́bí sọ ká fi wá ìṣọ́ ọ̀dọ̀ ọlọ́run rèé yóò tó wọn. tó bákan náà wọn nígbàgbọ́ sí àwọn màláíkà wọn ní pe màláíkà ní ẹni tí àwọn ọmọ pè ẹ̀rẹ̀ wọn ò ní pè mọ̀láyíkà pé kí mọ̀láyíkà ò ṣe nǹkan fáwọn wọn nígbàgbọ́ tíra ọlọ́run gbogbo tó bá wà nínú tíra ọlọ́run tó ń jẹ́ alukoran Allahu wọn nígbàgbọ́ sí ẹ̀rẹ̀ yóò yanu lẹ́nu lónìí ipò mi jáde bọ́ta yóò sì pera rẹ̀ ní ọlọ́run lọ́run yóò pera rẹ̀ pé ọkọ́ ọlọ́run ẹni ọlọ́run lọ́run lónìí àfà tó ní ọmọ àfà tó ẹ sì rí i pé gbogbo ìgbésẹ̀ rẹ̀ ó tako alukoran àbí kí n sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ rẹ̀ ni ó tako alukoran kódà ń tó hàn báyìí kérégédé ipe àá ẹ̀ṣẹ̀ lélẹ̀ kódà àwọn tí ń ṣe gan wọ́n tún mọ bẹ̀rẹ̀ ọ̀run kọ́lọ́ ńkọ́ yọ àwọn kó mẹ́ẹ̀ lápèjúwe káráfà kọ́ máa bóra subhanallah kó tó mọ pé àìlọ́ máa fà kó bóra kódà gan-an wọ́n mọ̀ sọ pé ọlọ́run sá làwọn tẹ́ bá ń sọ fún wọn wàláì ní tẹ́bà tó ń sọ fún ọ náà àwọn náà mọ̀ dákẹ́ ni pé hmm, pé á ah, kíní yìí lóòótọ́ sí ni tó káwárà fà kárọ̀ máa fà kó sì máa bóra ṣe pẹ̀lú ẹni yẹn kóun gún tó lè gbà kóun jólú bẹ̀rù ọlọ́run kí ló fẹ́ fi sọ́nù ẹ̀mí rẹ̀ fún bẹ̀rù ọlọ́run tí kò kílẹ̀ ní Kùránì ni pé ara iṣẹ́ tí ṣètọ́ ni wọ́n máa bẹ àwọn ẹ̀dẹ́ ènìyàn wala ya'murannahum wala yukabbitanna adhana al-an'am wala yughayyiranna khalqa ìtọ́ni ni màá lu àwọn èèyàn délẹ́bù pé tí ń gbé ìbẹ̀rù ọlọ́run kó lẹ́nu wọn délẹ́bù pé wọ́n ó sì máa yí ẹ̀dá tọ́lọ́run bá dá sí wọn lára padà ẹ̀rọ awọ lakọ̀lẹ̀kọ̀lẹ̀ ìnsánà fi ahsani taqwim wọn dá ti dánmi ènìyàn dá wọn kò ní tó òun ní tiẹ̀ torí kò sí bẹ̀rù ọlọ́run lẹ́mìí ẹ̀ wọ́n fẹ́ rí bí èbó wọ́n fẹ́ pupa kò fẹ́ kán ròyìn wọn ní dúdú tò àmọ́ wáyà ń kọ́ àṣírí òní tú ẹwà rí gbogbo páríkẹ́ wà jóná tò ní àfáìsìn ẹni tí wọ́n ń pè lọ́mọ àfà tẹ́lẹ̀ yà ìbẹ̀rù ọlọ́run onímọ̀ ń fà àìbẹ̀rù ọlọ́run ló tó wá fà débi pé àwọn tí ó dúró lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ náà ò ní lè pàkíyèsí rẹ̀ àìsíbẹ̀rù ọlọ́run ni gbogbo kínní yìí ó da irú ó ba ayé jẹ́ so ibi imanu bil kutub mo ti lọ kí n nígbàgbọ́ síra síra ọlọ́run ẹ̀rí kí n gbàgbọ́ gbogbo tí bá ń bẹ́ńbẹ̀ lápapọ̀ kí n gbàgbọ́ bákan náà yóò nígbàgbọ́ sí òjíṣẹ́ ọlọ́run kí nígbàgbọ́ tó jíṣẹ́ ọlọ́run ni kí yóò mọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ ìlànà tó là kalẹ̀ ní ó wúyàn kì í sí ìlànà àfáà kankan Allahu Akbar ìlànà tànẹ́bí lọ́mọ ìjà fún kì í sí ìlànà àfáà kan lọ́mọ ìjà fún ẹ wà àwọn èèyàn lónìí tó bá ń da ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam òru tí wọ́n ń sọ everybody ó ti dákẹ́ kẹ́m amẹ́rọ afẹnu kan àfáà kan ẹfẹnu kan ìlànà rẹ̀ ẹ sọ pé

sọ tó bá tí ànábì pàtàkì lẹ́mí ẹ̀ bá fà rẹ lọ pàtàkì lẹ́mí ẹ̀ máa wò ó bí mọ̀lẹ́bí ẹ̀ lọ pàtàkì lẹ́mí ẹ̀ máa wò ó àsọ̀bíyà tó ń bá kìí ẹ̀ lọ lẹ́mí ẹ̀ máa wò ó àbílànà tànábì sallallahu alaihi wasallam tó náà ni pé ẹni tó bá ń jẹun tó nígbàgbọ́ tó bẹ̀rù ọlọ́run ọba ẹ Rabi' ibn Anas ni náà ni mò ń ìbẹnu tafsir ibn kathir níbi ayé àti mọ̀ká yẹn náà ni ẹ bá ń bẹ̀. so irú àwọn ẹni yẹn wọ́n tún nígbàgbọ́ sí ìṣẹ̀mí tó ń ṣẹ̀ lẹ́yìn tá a bá kú tán pọ́lọ́wọ́ gbé wa dìde kìí kí yẹn gbà pọ́lọ́wọ́ gbé wa dìde nìkan kódà lómi ti báyìí pé ń rí àwọn èèyàn pé ń rí àwọn èèyàn ń kú yọ sọ fáwọn èèyàn pé kò sí kú àmọ́ wọn náà rí fáwọn èèyàn kú. ìgbédìde yẹn mùsùlùmí ó jókòó jókòó lẹ́mìí má jẹ́ kí ayé yìí kọ́ tán jẹ kọ́ wá gbàgbé ọjọ́ gbọ́n náà tó bá kan náà gbogbo tí anabi sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá sọ pé yóò ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn wàláhì ìyẹn gbọ́dọ̀ dáwọ́ tẹ̀ bó ṣe lè kọ́ mọ́ ẹni tó bá ní iyèméjì sí ẹni yẹn kò lè pera rẹ̀ lórúbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba kò lè pera sallallahu alaihi wasallam tó bá dijọ́ gbọ́n náà kẹ́yàmà yub'athul khalaiq ọlọ́wọ́ bó gbogbo àwọn ẹ̀dá ẹ̀mẹ́niyàn حراتا عراتا حفاتا gurlandila gurland kọlọ́wọ́ ọba yóò gbá ọmọ èèyàn dìde ní òfò lẹ́nu tí kò ní ní bàtà lẹ́sẹ̀ ẹnìkan kò ní wọ bàtà ẹni wọ kankan ìhòhò Allahu Akbar njọ́ tí Aisha ń gbọ́rọ̀ ìlọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam Jabir ibn Abdullahi lọ́gbàdì sí wa ó ní Aisha yanzuru ba'duhum ba'dan ẹ́ oníṣàwà ní ma wúra báyìí ní òhò ọlọ́gbọ́ àdé à anábì ní ọ̀rọ̀ lè jù báyẹn lọ ta ni ó wù ẹnìkan jọ yẹn ẹ̀rẹ̀ irú àwọn nǹkan yìí lèyẹn gbọdọ̀ gbàgbọ́ nítorí wàá máa túmọ̀ ẹ̀pọ̀ gbàgbọ́ ní kọ́ máa hàn nínú iṣẹ́ rẹ kọ́ máa hàn nínú wà rẹ kọ́ máa hàn nínú ìṣesí rẹ tó so Ibn Mas'ud radiyallahu anhu ìgbà tó ń ṣàlàyé ìnígbàgbọ́ sí ghaib nígbàgbọ́ sí tó pamọ́ ó ní amal ghaib ó ń ṣàlàyé tó pamọ́ ó ní fama ghaba an al-ibad min amr al-janna ó náà ní ọ̀rọ̀ al-janna tó pamọ́ sáwọn ọmọ ènìyàn tẹ̀kọ́rọ̀ al-janna ní ìsìn àtúntò pé al-janna ó pamọ́ àárí ọlọ́run báyìí ti dá Allahu Akbar ó sì ń bẹ́ẹ̀ náà ní náà so olúwọba subhanahu wa ta'ala ó ti da agbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà nínú náà agbọ́dọ̀ gbàgbọ́ kó ti da tó tó ń kálukú bá ti ń wọnú sàárè ẹni tí yóò bá rí dáadáa atẹ́gùn àlìjànnà yẹn yóò fà wọnú sàárè rẹ̀ ẹni tó bá rí ntí ò dá nínú ìjọ́gun al-qiyama iná yóò fà wọnú sàárè rẹ̀ ayé wà tí ó ẹsẹ̀ léyìí múlẹ̀. tòun náà ni pé kíyàn nígbàgbọ́ sí ọjọ́ yẹn ipe àlìjánná ọlọ́run ọba òdodo ni iná ọlọ́run òdodo ni mọ́ fara àwọn mọ́ fara ju àwọn tó ní pé wọn ta tó tí dé rí títa tó dé ta ló kú tó dé padà tó wá sọ fún òun gbádùn àwọn أحببتك لا أرجو بذلك جنة ولا أتقي النار فأنت مراد ما جواه طلع عنسين ولو ما هو والي جنة دعوة àwọn àwọn tí ń sìn wọn lọ́wọ́ àwọn bẹ̀rù náà má jọ wọn o má jọ wọn o àwọn ní sùfínù má jọ wọn o sọ anábì sallallahu alaihi wasallam irú ẹni tó nígbàgbọ́ báyẹn òun lẹni tí ó lè pèrè rẹ̀ lólùbẹ̀rù ọlọ́wọ́ bá dugutu ba bá fẹ́ ṣe nǹkan ẹ̀rí ọlọ́run bá ń sọ́nà Al-Qur'an nípa Ànábì sallallahu alaihi wasallam gan gan máa ń bẹ̀rẹ̀ ọ̀hún pé ó tún ní àtúmọ̀ bẹ̀rẹ̀ ọ̀hún gbogbo ndị a Allahumma inni as'aluka wa a'udhu bika nar mo clear n ó ní alqadar yu'minuna bil qadar ó láwọn tó máa nígbàgbọ́ sí kádàrá ni tó ń gbà pé kádàrá ọlọ́run ọba ń bẹ tó ń gbà pé ọlọ́run ọba ti kọ ní tí ó ṣẹlẹ̀ tó ní kálukú kalẹ̀ bákan náà tí wọ́n da ní tí ó ń jẹ́ kádàrá ọlọ́run ọba mà wọ́n da ní tó ń jẹ́ iṣẹ́ tọmọ ẹ̀dá ènìyàn ó ṣe lórí kádàrá wọ́n da mà tó ní pa á tì lápèjúwe pa ní tó ń jẹ́ bílápẹ̀jú ẹni tẹ̀kẹ́ ní mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ sí lẹ́kṣọ̀ mo fẹ́ sí mọ̀ hẹ́kọ̀ lórí rédíò kí wọ́n á jòkó sílẹ̀ mi kí n má wà kí wọ́n ń tọ́lọ̀ bá kú ní yóò ṣe ṣe yóò kú sí ṣe àárọ̀ ah, màá mú wàsílà wàsílà ni pé kí n wá sí stúdíò kí wá pẹ̀sẹ̀ntì so ọlọ́run ti kádàrà kádàrà pé ń pẹ̀sẹ̀ntì òun nìyẹn wàsílà tèmi iṣẹ́ tèmi ni kí n wá láti lé kí n wá pẹ̀sẹ̀ntì so irú ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run tó gba kádàrà gbọ́ gbogbo àwọn nǹkan yẹn ní òwò náà tí ó fi yé òun kò ní jẹ́ tí ó takú tí ò ní ṣe yẹ kó ṣe tí ó sì máa ní ẹ̀rẹ́ kádàrà tòun náà nù ènìyàn òjò olùbẹ̀rù ọlọ́run ọba ọlọ́run tó ní pé lẹ́yìn náà ìròyìn kejì ó tún wá ní wọ̀yọ̀ náà ọlọ́run bá ní àwọn wọ́n máa gbé irun dúró ẹni kí wọ́n máa kírun gbàtí Ibn Abbas ń ṣàlàyé yuqimuna sọ̀lá ipe olùbẹ̀rù ọlọ́run bí ó ṣe máa kírun ni pé yẹni yuqimuna sọ̀lá tàbí furudiha gbogbo tó ń jẹ́ ọ̀ràn yẹn irun yóò máa kí yóò mú ìrọ̀rùn ẹni pé ìrun àyílẹ̀ alásàrẹ̀ mọ́tọ́bẹ̀ ṣá yóò máa kí gbogbo gbọ́lọ́ọ̀ṣẹ́ òní ìkọ́mọ̀tì sọ̀lá òní tí ń jẹ́ pé èèyàn mọ̀ ọ̀run kí òun náà ni ìtìmáàmì rùkúrì wàá kírun rùkú rẹ̀ ó pé ó kúrukú dáadáa wà láì ní mọ́ sọ kíní ìwọ́n tó wáyé mọ̀ kí lọ́lẹ̀ yọjú àwọn alùsùn náà bá ṣe ń kírun tó bá kàbí kọlọ́lẹ̀ wá kọlọ́lẹ̀ wá kẹfíyàtò sífàtò sọ̀lá ti nàbí sọ̀lá ọ̀tẹ́lẹ̀ lọ́lẹ̀ wá tó bá wá rí tó lè kà á lọ́lẹ̀ wá àwọn onísùn náà yọjú ọmọ tí ń kírun wà láì àwọn èèyàn mọ̀mọ̀rún kí o àwọn èèyàn gba wọ́n ní professorship wà láwọn sì máa ń kí nínú ọ̀rọ̀ ẹ̀sìn wọn màlúù aláṣẹ nínú ọ̀rọ̀ ẹ̀sìn láti gba professor tí wà láti àwọn kájà aṣọ fáwọn tó gbà níbi ló sọ̀rọ̀ bí so ìtìmọ́lẹ̀ rúkọ́ lọ lè kó pé inú àbáṣe ní sọ̀rọ̀ yìí ó pé wàá kírun tí ó pé rúkú rẹ̀ ó pé sùjúdè rẹ̀ ó pé bákan náà wà tìlẹ́wà ó mọ Kùránù ká Allahu Akbar ẹni tó jẹ́lu bẹ̀rù ọlọ́run bá yóò mọ kùránù ká tórójúṣe rẹ ní fọlọ́ lè kọ ọmọ ká kìí ṣe àwọn kùránù jẹgẹjẹgẹ táwọn èèyàn ń kà yìí lè yóò fi jẹ́lu bẹ̀rù ọlọ́run tọ́lá ní ìwọ̀n kìí ṣe kéwù à ìṣọ̀kéwù bẹ́ẹ̀ o ní là ń sọ Ibnu Abbas lọ́sọ̀ o tó fi jẹ́lu bẹ̀rù ọlọ́run wọ̀ tẹ̀lá wa wàá mọ kéwù ké wàá mọ kùránù ká ìwà láìyé dàgbà mọ̀mọ̀mọ̀ ké dàgbà mọ́ta ó níbi à ah, kẹ́ bá yẹn sí máa ń wí pé ìdí nífẹ̀ẹ́ àmọ́ lórí kó kùránù kì à hey àníṣà sọ́lá mi ní pé lùbà kọ́ọ̀rì ẹ̀ kùránù wọ́n kùránù yẹlẹ̀ àìníhù mílíọ̀nù mẹ́rin tó pé lóun ka kùránù tó pé èpè ní kùránù ó sì máa gbé iṣẹ́ torí kàwùkà ní ń kà kàwùkà àyìn tí ò ní mọ́dù yọ Alhamdulillah Rabbil Alamin ramani rahimi níbo ni mí ìhun ti ń wá náà níbo ni ti ń wá mọ́dùkìlẹ̀ fẹ́ pè mọ́dùkìlẹ̀ fẹ́ pè lẹ́yìn náà à ẹgbẹ́ tó kí wá fúlọ́ abẹ́ wọ́n pa náà kò sí inú Kùránì o gbogbo àwọn nǹkan yìí wọ̀lùkọ̀ṣù ẹ̀jẹ̀ nìyẹn bá ń kírun yóò kí pẹ̀lú ìbẹ̀rù ọlọ́wọ́n ọba yóò kí pẹ̀lú ìpayà. والإقبال عليها فيها yóò akọgbogbo ẹ̀mí rẹ̀ sọ́nà tí bá ń kírun yẹn àwọn tó kírun o ntí ibn Mas'ud ẹ̀yà ibnu Abbas tó sọ fún wa nípa ọ̀rọ̀ irun nìyẹn tẹ́tà bá ń sọ̀rọ̀ irun wàláyé orígun ńláńlá tó ikú ẹni tí kò bá mọ́lá tí wọ́n bá mú gbogbo àwọn igbe ìrún ọmọwálá wàláhì sóbè láhì rẹ̀ láhì láhì láwà so ìgbàtẹ́ nìyẹn ń ka pé wà ẹ̀nẹ̀ ó ń ka pé ẹ̀nẹ̀ wà wá khalafa min ba'dihim khalfun a'da'u as-salat wattaba'u ash-shahawat wa sawfa yalqawna ghayya tó pé àwọn ẹni àwọn ọmọ burúkú wà dé lẹ́yìn wọn àdọ́ ìsọ̀lẹ̀ àtà àwọn ọmọ ọ̀rárun láre ni wọ́n mọ̀ sí wà tí wọ́n ní kò sí ti ń jẹun ọ̀gbẹ́ máa ń bá ń kí nìkan wọ́tábà ó ṣàwà adùn ayé ni wọ́n mọ̀ bá kiri ó bora ó sọ fáwọn èèyàn pé àwọ̀ àwọn ò ní kò ń yà yín tá à ń ṣe yìí náà ó ṣe dédé ọ̀run ọlọ́run ni wà tó fẹ́ kọ́wọ́n náà ga ìyà àdánwò náà padà wákàtí rẹ̀ ìyà ó sì bú sẹ́kún ní ha aláwa yìí gan irun gan máa yíra ẹ̀wù káfíń wà tí wọ́n sọ́sẹ̀ jáde lẹ́nu. so tábà ní ẹni tí wọn bá ẹni tí ó yẹn ẹ wo bí irun ṣe tó ọlọ́run bá ń sọ nínú Suratul Baqara ayà forty five wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in olùwà ni àá ah, ah, ẹ máa gbọ́ ìrànwọ́ lọ́dọ̀ èmi ọlọ́run ẹ máa béèrè orí lọ́dọ̀ èmi ọlọ́run pẹ̀lú kẹ́ ṣe sùúrù wọ́sọ láti kẹ́ kírun ẹmọ wa ràn wọ́n lọ́dún ní ọlọ́run pẹ̀lú kẹ́ máa ṣe sùúrù tẹ́ bá ń bẹ̀ mí bákan náà ẹ sì máa kírun kẹ́ máa fi tọrọ nǹkan lọ́dún ní ọlọ́run ọba. wọ́n iná ha olùwà ní rí irun yẹn kì í ṣe sùúrù mọ́ o iná ha mànà hàbí ìsọ̀là tìrúkà sọ̀là irun yẹn o làkẹ́bí ọ̀rọ̀ tún ilá alàlùkàṣìn á ó ṣòro ilá alàlùkàṣìn ẹni tó bá jólúbẹ̀rù ọlọ́run nìkan náà ní irun so ó wàá kí irun gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ní kò kí gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe mú wa ẹjẹ́ rọra ṣe ọ̀rọ̀ yìí bọ̀ láàrin yìí ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa ẹ̀dákun torí tọ̀ lọ́rùn wàláhì gbogbo àti bá ní afẹ́ ní ọ̀rọ̀ yìí náà mo ń sọ tèmi ọ̀ma àwọn àlàyé táwọn èèyàn ṣe fún yín tó fi jẹ́ pé ìbòrí òun ní jẹ́ khemaru lọ́dọ̀ wa ìmọ̀ bí táwọn ìyàmínà tí bá jòkúrú nígbà yẹn pé tí wọn ò tú ááyà tó wà nù Suratul Ahzab yìí fáwọn ẹ̀yà ìyẹrẹ nìyẹn àwọn ẹ̀yà alásàlátù lóríṣiríṣi wọn máa kiri káàkiri wọn bá àwọn àgbàlagbà ṣe wọn tó mọ wípé pàfà lákájá tọ àjọṣe ni fíjìl báàbù náà ni ní tí àwọn ẹ̀yà wa ń fi ń bọrùn káàkiri wọn wàláì jẹ̀lbábà kọ àwọn gánmà ń tọ́lọ́ sí ni kẹ́yìn obìnrin kẹ́ lónìí jilbab náà lọ ní kẹlò ìbẹ̀nú àyà Qur'an suratul ahzab verse forty nine à fifty nine bẹ́ẹ̀ kún kálukú wọn náà káwọn lè ṣí àbí kò ní káwọn ọmọ rẹ kán bọ̀ sí kán kà sí ọ létí so torí bí tí mo lọ ọ̀gá kọ́ yẹn bí tí mo lọ ni pé àdéhùn anábì sallallahu alaihi wasallam anábì la yaqbalu Allahu salata imra'atin ha'idin illa bi khimariha ànábì ní ọlọ́run ọba kò ní gba àwọn obìnrin kankan la yaqbalullahu salata imra'atin ha'idin obìnrin tó ti bàlágà tó ti ń ṣe haidọ̀ illa bi khimariha àbí kó fi khimaru rẹ ni kó fi kí hijabu òun náà ni aṣọ tí ó bù ọ láti òkè kan lẹ́lẹ̀ òun náà ń pè ní jilbabu hmm, òun náà ń pè ní àbáà tí ó bu ọlá tó kìtọ́ pé lẹ́yìn aṣọ tó bá wọ̀ òun lọ ẹsẹ̀ wọ̀ lókè ọ̀sẹ̀ ọwọ̀ òun lè ní bó ṣe wọ̀ kírun nìyẹn ẹ̀wọ̀ àdìsá nẹ́bí sọ̀rọ̀ sọ́lá àwọn ọmọkà yìí wọ̀lá hadith sahih fi sunan Tirmidhi wa fi sunan Abi Dawud tó dákun ẹ̀yin ọ̀dọ́ lóbìnrin ẹ̀dákun ojúṣe yín lélẹ́yìí tí irun rẹ̀ yóò fi jẹ́ irun ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run anabi sallallahu alaihi wasallam lórí bẹ́ẹ̀ o àti kó ké pẹ̀lú khimar kó ké pẹ̀lú khimar torí nǹkan ti jáde ẹni tó ń kírun gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe ní kó kí bá nàbì ṣe ní kó kí òun ló lè ló lè jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba ẹni tí ó sì rà nu ọlọ́run olùbẹ̀rù ọlọ́run ọba ni tòun bóyá tí bá rí àwọn kọlù tí màá ti rí àwọn bá tí wọ́n bá lọ ní. Asalaamualeykum. Waaleykum salaam wa rahmatulah. Náà lẹ́rìí àkáfi ìjáàbù kírun yẹn lápá àwọn obìnrin wa táwọn lo ìbò rí tẹ́sí kírun yẹn dákú láti ọ̀pọ̀ Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àwọn ọkùnrin náà ìlú bínú máa ń fi amlẹ́ẹ̀kì ní singlet báyìí wọ́n máa fi kírun. Hmm. Ìbéèrè yìí náà wọ̀ ṣe rí ọ̀rọ̀ yẹn náà rí pé náà ni mo bá débẹ̀ ọ̀rọ̀ àwọn ẹ̀yà wa náà mo kọ́ dakọ̀ àtàwọn ọ̀dọ́ lóbìnrin mùsùlùmí irun rẹ ẹ̀rẹ̀ àdìsá náà bì ni mo kà yìí àfọbìnrin tí o bá ti dàgbà tí o tí ì máa ṣe mẹ́sìs tí o ti máa ṣe menstruation òun nìkan ló lè bọ́ ni ò ní jẹ́ ẹni tí ọlọ́run ọ̀ àmọ́ lẹ́yìn ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe menstruation tó wá ní hijab tó fi ń kírun wàláhì òun fi ẹ̀sìn rẹ̀ ṣeré ní tí ìsọjíjáde bọ́ta o tí ìsọjíjáde bọ́ta then hijab tó ń wí kìí ṣe hijab tó transparency o hijab ẹ̀sìn alhijab ṣẹ̀rẹ̀ tí ó gùn látòkè kalẹ̀ tí ò ní ní ọ̀ṣọ́ tí ò ní ní ọ̀ṣọ́ tí ò ní fún ọgbọ̀dọ̀ jẹ́ fàbfàb tí ó fẹ̀ lára rẹ̀ ìwọ náà ń rí àwọn èèyàn tó ń ṣe wàláhì ọmọ ènìyàn ò ní rí àwíjàre lọ́dọ̀ ọlọ́run ọ̀bàfà torí tó wá pé n tó rà èèyàn nísìnyí o lè rájú jáde pé àìní orí ni àmú orí tó àìmọye nǹkan ayé tó ń rí báyìí náà tó sì nàjú lọbẹ yóò tó nàjú òye òun náà nam èyí tó dẹ̀ lẹ́kejì ẹ̀jẹ̀ ń dá ẹ̀jẹ̀ ń gbé kọ́lé náà aleykum salaam tọ ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní pé ọkùnrin tí ó máa ń wọ aṣọ tí amúlẹ̀sì náà fi kírun tó òun náà ò dáa tó ò dáa tó pàtàkì jùlọ tí ò bá bu èjìká nọ́sọ̀ sọ́lẹ́mù ní láàfọ́ látàrí rọ́jù lẹ́lẹ́ sàálẹ̀ àìtíkì ṣe òun tó irun òsì fún ẹni tí kò bá sí nǹkan kan ní èjìká rẹ̀ lọ́kùnrin tó wọn tí ó bu èjìká rẹ̀ tó kò fi kéde lẹ́yìn náà ìtọ́nà ti ẹ̀pá wá láti ọ̀nà kòrán kò rú sí natakum inda kulli masjidin ló wà ní ẹmú àtàkùn nígbà tí bá ti lọ sí mọ́sálásí ẹni kí tẹ́ lọ lè ń kírun náà ní kẹ́mú lábẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala tó kí ọlọ́run mọ́ṣáà ṣe àlékún ìmọ̀nà fún ìmí rẹ àti ìmí àtìrẹ náà àwọn tí a bá fẹ́ pè mí sí orí nọ́mbà mi zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine. so Abdulfatah tàbí mi ni ń dágbére fún wa pé subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh.